ẹlẹ́dàá gbogbo ayé ẹlẹ́dàá gbogbo tá a dá gbogbo tá a lè tọ́ka sí pé dídá ni ó dá wọn lóun nìkan ó ti àpọ́nlé fọ́mọ ádámà lórí gbogbo àwọn ẹ̀dá pẹ̀lú mímú wa sọ mímú wa di ẹni tó lágbára láti rìn orí ilẹ̀ àti lóòrùn àti lóbìnrin tó ń sánmà. pọ́n wa lé pẹ̀lú jíjẹ mímu èyí tó jẹ́ òun àwọn ohun ẹ̀tọ́ tó jẹ́ òun mímá ó sì gbé wa ga ó pàtàkì wa lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ó sọ wípé gbogbo ẹni tó bá dúpẹ́ oore òun yóò gba oore tó pọ̀ ó sọ wípé gbogbo ẹni tí níbi ìlérí wípé gbogbo ẹni tó bá kọ̀ láti dúpẹ́ yìí yóò jẹ ìyá ilé talérò ọlọ́kùnrin alẹ́ tó máa dúpẹ́ kọ́lọ̀ ọba àtọ́ni ìlúra nígbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàrà sálàm láti jẹ́ ẹrú rẹ̀ láti jẹ́ òòrùn jíjẹ́ rẹ̀ fún gbogbo ọmọ ádámà tó ti jẹ́ pé ẹrú ọlọ́ọ̀ba náà ni ànábì wa ta wa ní níyànjú púpọ̀ ọlọ́lọ́ ọ̀tàrà àríwá sálàm lórí àti tẹ̀lé súnà ọlọ́run àti súnà rẹ̀ èdè ń tàlàyé súnà sọ́nà ọ̀rọ̀ fún wa. èyí àmọ́ ìgbéyẹ̀wò ni ojúṣe wa ojúṣe ọmọ èèyàn tó bá jẹ́ múmi ní òdodo nínú sẹ̀mí nígbà tá a bá sì wà ń bẹ̀. tí ó fi jẹ́ pé à ń la parí nígbà tá a wà ń bẹ̀ tá a bá sí bẹ̀ mọ́ ìparí yẹn náà yóò máa jẹ́ èrè tá a fún máa jẹ lọ nígbà tá a bá sí láyé mọ́ gbogbo ẹni tó bá sì wáyé tó wá tẹ̀lé tó sì lẹ̀ ní tọ́lọ̀ ń fún lẹ́mìí lóko pẹ́ yóò nípa tó là lórí ilẹ̀ ó lè burú ó sì lè jẹ tó dáa nígbà tí ń tẹ̀mí lọ́wọ́ bẹ́ẹ̀ náà nígbà tí ò bá tẹ̀mí mọ́ àwọn èèyàn kan wà tí wọn ò tẹ̀mí mọ́ báyìí tí wọ́n ti wà lábẹ́ ẹ̀pẹ̀ dáadáa wọ́n ti lọ lára àwọn èèyàn ohun tí wọ́n dùn sára àwọn èèyàn ní oore ní dáadáa lẹ́kọ̀ọ́ rẹ̀ téèyàn fi lo ayé ó sì bẹ̀ lára wọn nígbà kejì àwọn èèyàn kan wà lábẹ́ ìpẹ́ tó jẹ́ wípé àwọn àrólé wọn tó burú jù wọn lọ nígbà táwọn gangan lọ òun lẹ́bùn sókè lẹ́yìn yọ nígbà táwọn àrólé wọn bẹ̀rẹ̀ sẹ́ omi tó ń bọ́ lójú ọmọ ádámọ̀ ni àti bàbá yìí òkú àwọn èèyàn wà ń bẹ lórí ilẹ̀ rẹpẹtẹ báwo ló ti yẹ kí múmi ní òdodo rí kí ni ojúṣe rẹ gẹ́gẹ́ bí múmi ní òdodo áyà kan ó ti àkójọpọ̀ àwọn ojúṣe yìí tí kì í ti ìsòrí pé nínú àyà ilé kan òun la ti rí ìwọ́n tá a bá mẹ́nu bà eléyìí ẹ̀yin náà rí wípé yóò sàlékún ìmánì wa wípé ọ̀rọ̀ náà ní alukoran kẹrin túrọ́tù nìsáì ni àyà ọgbọ̀n àti mẹ́fà àyà mẹ́rin onílógójì. ọlọ́run wa sọ àwọn ìwọ̀ kan mọ́mí ní òdodo lọ́lọ́run sì ẹ mójútó o. tí ẹ bá lè kíyèsí nǹkan tí a fẹ́ mẹ́nubà nínú àyà ilé kan péré tí ẹ wá ń sọ nínú tẹ̀mí ayé dájúdájú mú mi ní òdodo ó wà nù àyà tó ká máa júwe fẹ́ni bá pé báwo ti máa jẹ báwo ti máa jẹ ní ọlọ́run tí ẹ wá sọ gbogbo àwọn aya mi tó tàbílù ayé àláyà ọmọ jẹ́ tó ẹgbẹ́ lè lè kàn pàápàá jù làwọn àtàyè tó lè kéwú báà lọ́mọ ka ayà 36 nínú sọ́ọ̀tù níta tó rà kẹrin ìwọ̀ mẹ́wàá wọ́n kọ́ra àwọn wọ́n pè ní ayà ìwọ̀ mẹ́wàá ojúṣe mẹ́wàá kò sí kankan tó yẹ kó bọ́ sọ̀rọ̀ tí ẹ bá wá yẹ̀wò dáadáa tá a bá fúnra wa ní àgbáyé wípé èwo ló kù tó yẹ kó tún wọbẹ̀ ẹ̀ lè rí yóò àbíjẹ́ kọkànlá kò lè tù bí gbèsè ayé òbí rọ torí pé alámọ̀tán bá wá sọ pé ga lọ́nà fi bẹ̀rẹ̀ ẹ̀sìn ní pàápàá ń tọ́lọ̀ ọba pẹ̀lẹ́ sìn tí ẹ bá wá ń sin Allah ẹ pẹ̀lú ẹ o ìyẹn ni ó sọ pé ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú ara rẹ̀ tó ní lórí wa hápù lọ́ọ̀hìn ló ti bẹ̀rẹ̀ tí bá yọ ẹyọ̀kan kúrò nínú àwọn ọ̀wọ̀ mewe yìí ó ti láàyè ó ti dínkù ìmọ̀ ẹ̀ ti àti tó bá padà kọ̀m̀plìtì ẹ̀kọ́ tó kò láyé ẹlẹ́ẹ̀kejì wà bí ń wá lè dàí ní ìdáná ẹ mójú táwọn òbí méjèèjì o ẹ má tara wọn kọ lọ́lọ́ ẹlẹ́ẹ̀kẹta wà bí di lukoro ba àwọn tí a bí yín mọ́ àwọn tá a bí yín mọ́ tá a bí wọn mọ́ yín ẹ má já wọn o ẹlẹ́ẹ̀kẹrin wálé àtàmà àwọn tó jẹ́ pé bàbá tó bí wọn kò sí láyé mọ́ àwọn ọmọ wẹrẹ tí bàbá tó bí wọn ò sí láyé mọ́ tó jẹ́ pé ó súnmọ́ kí wọ́n ráre tí ó bá sàmójútó ẹ má jẹ́ wọ́n o múmi ní òdodo lọ́wọ́ bá ń bá wí ẹlẹ́ẹ̀kẹ́ lónìí yẹn ìkẹrin ẹlẹ́ẹ̀karùn-ún wàlímọ̀sáàkín àwọn eléyìí sọmọ wẹrẹ wọ́n lè jẹ́ bàbá wọ́n lè jẹ́ ìyá ṣùgbọ́n aláìrí jẹ aláìrí mu ni wọ́n tó tó lè gbé ìtẹ̀mí wọn ró bájú sọ pé àríjẹ àrímú iná àwọn yẹn sáà jẹ wọ́n sáà jẹ tí wọ́n rí kódà bí wọ́n tẹ̀ fẹ́ jẹ ńgbà míì tí wọ́n ò rí wọ́n tún padà rí kan kódà bí wọn ò jẹun látàná ó ti di kí wọ́n jẹ lónìí kí lè òtútù àwọn mọ̀tàkínù nìyẹn ọlọ́run ní ẹ má jẹ́ kí wọ́n ráre o ẹ má jẹ́ kí ojú wọn rí bàǹkan náà yan tó bá jẹ́ pé múmi ní òdòdó nìyí. ẹlẹ́ẹ̀kẹfà wàlíjàre ní lùkúrúbá ẹni tó mú létí ẹ tí wọn náà mú létí àbọ̀mú yàrá sí tí wọn náà mú yàrá

àríyìn ọjọ́ kan ẹ sì túká lẹ́bà sọ̀rọ̀ yín lẹ̀ ẹnu àsìkò yẹn náà ẹ má ti dẹ̀ sọ̀rọ̀ yín dọ̀tá ara yín. ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n sọ ìbèbè lìjàmbè bẹ́ẹ̀ náà ni àsọ ìbè bìlìjàmbè aládùúgbò tó náà súnmọ́ ni. ẹni tó jẹ́ alábàárìn ìrànnà alábàárìn àbá alábàágbé lòun náà kó tó kan ọmọ oru kó tó kan ọmọ orí ìrìn ẹni tí ìrìn gé torí àìsí nǹkan èlò àìsí owó pàápàá jùlọ owó lásìkò àbílé ọwọ́ náà rọ̀ torí pé tó lówó lọ́wọ́ yóò rí lé gbé níbi táyé dìvẹ́lọ́pù dé kò mọ̀ èèyàn rí kò sì ní ìdíkó sálámà sánìkan tó torí lé gbé tó bá ti lówó rẹ̀ lọ́wọ́ ìdí máa sábà ṣẹlẹ̀ náà ni pé kò sówó ìrìn bí máa gé mọ́yàn lẹ́sẹ̀. kótó wá kan hakul mamalik ìwọ ti àwọn ọmọ abẹ́ ẹni ọmọ ọ̀dọ̀ ẹni àwọn tó jẹ́ pé àwọn alájọ́gà wọn àbálámójútó wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àmọ́ àlàyé wa lórí àwọn nǹkan ilé ẹ̀kọ́ kan bá tó bá ti gbà wá náà. naa ìwọ ọ̀tọ̀ lọ́hùn lórí alákọ̀ọ́kọ́ yẹn lọ́kọ̀lọ́kọ̀ ti pé tó ti ẹ̀dá tó ti dánwò sáyé náà tó jẹ́ pé àti téèyàn kọ sílẹ̀ kwẹ́sàn alákọ̀ọ́kọ́ ó wò àgàràdà kwẹ́sàn lẹ́ẹ̀kejì ó nínú pọ́ńsẹ̀ ńlẹ̀ kẹta ọdún tí wọ́n kọ́ wa lélẹ̀ yìí mélòó wa ló kù láti nàmbà wáhùn ní sílíọ̀ ti bẹ̀rẹ̀ ọdún béèrè ẹ̀rọ ni wọ́n sọ sí Yorùbá wọ́n sì fi béèrè lọ́wọ́ Yorùbá kò sí dáhùn dà bẹ́ẹ̀ bá mọ̀ dáhùn béèrè omi. hákù ẹ̀sìn ọlọ́run ti kọ́kọ́ fẹ́ẹ́lì bẹ̀yẹn náà torí pé ẹ̀bọ́ ẹbọ sì ń lé ó ń lé de kàtí àwọn èèyàn pa ọlọ́wọ́ bá ti wọ́n dun ọlọ́wọ́ bá lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹbọ yẹn wá ẹbọ ní ìsìn bí ayé ṣe ń develop technologically àti ní gbogbo ọ̀nà míì táyé gbà develop bẹ́ẹ̀ náà lẹ́bọ ń develop kódà ẹbọ di ó di passion ó di ayẹyẹ táwọn èèyàn fẹ́ lè mọ̀ mọ̀ pẹ́ bọ ni mọ́ bó ṣe igi ni wọ́n ń bọ ni wọ́n sọ da ayẹyẹ bó ṣomi ni wọ́n ń bọ ni wọ́n sọ da ayẹyẹ tí ẹ bá sọ pé ẹbọ ni wọn ni ẹbọ bá wo ẹbọ bá wo nítorí páwọn èèyàn tó yẹ pé gbogbo ayé ni ó ti di kódà wọ́n wọ́n dìklẹ́à ẹbọ míì worldwide àtàwọn àwàyé rí àtàwọn wà pálapàla míì wọ́n ti kílẹ̀ ẹ̀ tó ẹgbẹ́ ẹni tó bá gbọ́ wípé wọ́n sì ń kíra wọn ẹni tó bá gbọ́ pé ẹlọ́ ti ní eléyìí wò òní wà dẹ́ńtà ń tún wò lẹ́ẹ̀kan ti pé à tí wọ́n yìí ti bẹ̀ láyé báyìí. tó ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì a ní alákọ̀ọ́kọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ẹ̀lì bẹ́ẹ̀ àfẹnjọba tó bá tó jìnnà tẹ́bọ̀ kótó kò láyé lóko ẹlẹ́ẹ̀kejì ó ní hapu aliwalidain ìwọ òbí méjèèjì nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bẹ láyé lónìí àtàwọn òbí wọn ẹ ní bẹ́ẹ̀ ẹ ní bẹ́ẹ̀ mẹ́ni tó bíra wọn níbi táwọn òbí yẹpẹrẹ dé lọ́wọ́ àwọn ọmọ níbi táwọn òbí tẹ́ dé lọ́wọ́ àwọn ọmọ òbí mi ò lè tiẹ̀ lanu bọ́mọ ẹ̀fọ́ àti tóun bá sọ̀rọ̀ ní ìsìn èébú ní ó kì mọ́lẹ̀ èpè ní ó kì mọ́lẹ̀ òun ò tẹ̀ mọ́ bẹ́yẹn ṣe bá sọ̀rọ̀ níjọ́ tọ́mọ míì sì ti dá dúró tó náà di gédé níjọ́ náà lòpin ti dé bá àjọṣepọ̀ láàrin òbí ẹ̀ àtòun náà báwọn èèyàn ṣe máa fẹ́ rí pé àmọ̀fẹ́ rí lágbájá àwọn oníkò sáàyè bẹ́ẹ̀ náà kò sáàyè fún bí ẹ̀ náà ìyẹn ló wọ́pọ̀ jù ooru nínú tẹ̀mí tọ́mọ èèyàn lò ní ìsìn ọmọ èèyàn ti ara òbí wọn méjèèjì wọ́n ti ara wọn iná ọlọ́run ọba iná sì ń jó wọn lágbàáyé à ń pèrè wa sákèsí pé ìwọ̀ mẹ́wàá áyà ìwọ̀ mẹ́wàá náà ni àáyàtò àlùkùnkìlà àṣàrọ̀ tí ẹ̀ bá ti lè páàsì rẹ̀ kó máa dúpẹ́ tí ò sì ní bọ́mọ́ tó wọ́n fi kó láyé. táwa ni ó sọ pé ọ̀rọ̀ yóò kàn án títa alákọ̀ọ́kọ́ ni òkan wá ní abẹ́lẹ̀ kejì tí wọ́n bí wá ní kódà bóbi òyìnbó bá sí láyé mọ́ ó sì tún níwọ̀ lórí ẹ̀ ẹlòmíì tó wá bẹ́ mú ìwọ̀ yìí náà wá ọ̀nà tó wá gbà mú wá ọ̀nà tó tún takùtọ̀ ọlọ́run ẹlòmíì fẹ́ sí lọ́run ó kọ tọ́lọ́run jẹ́ nípe ọlọ́run tọ́lọ́run sì dápa rẹ̀ ó sì ẹ̀wé èsì àsìkò láti múra pé ọlọ́run lọ́kọ́ tọ́lọ́run fi jẹ́ àwọn lẹ́nìkan ló sọ pé kò mọ pé ọlọ́run bá bẹ́ẹ̀ tọ́lọ́run sì ní ẹ pè nígbà ló kọ mi ó sì tó kọ ẹ̀ mahanala bẹ́ẹ̀ òun náà lẹ́nu ń dùnmọ́ ẹsẹ̀ dáadáa tóbi rẹ̀ tó rántí òbí ẹ̀gbọ́n òun òbí òbí òun sí láyé mọ́ ni wọ́n ti ń já ẹmu wọ́n ń já ọtílẹ̀ wọ́n ló ti sàrà wọ́n ti ń já ẹtí ọtí wọ́n ń jálẹ̀ ẹmu ni wọ́n ń jálẹ̀ mòṣíṣíà ló ti ń to àga orin yìí tí wọ́n kọ tó jẹ́ pé wọ́n fi àwọn nǹkan yẹn tàlé ìyàbó bí òun ni àfi tí kì í bá ti súnà òbí yẹn nìyẹn nígbà tó bí yẹn náà bẹ̀ láyé bọ̀sùn bàbá táwọn wí náà tó sí láyé mọ́ olórin lòun náà orin lòun náà máa gbọ́ orin ní mo tó bá ti jí báyìí ìjọba tẹ̀ ní sọ̀látù súbì àdínkù tẹ̀ ní sọ̀látù súbì tó ayé pé sàn ní àdè lóyìn aláàyè yóò kọ́ sí sọgbẹ́ barista ló bá yẹn láàyè òní òkan fi ti nídàájú kùtù hà ìwọ sùnú sì fi ṣàìsùn oorun tó gbé wọn lọ tó bá jẹ́ súnà òbí yẹn ni báwọn ọmọ ṣe kọ̀ǹtínù yẹn ìnira ọmọ bá nu sàré àfi tó bá jẹ́ pé ó kọ́ ọmọ ọmọ ló yàrá pẹ̀lú kádàrà ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ náà tún fẹ́ ṣe kóun fẹ́ ṣe dáadáa ọ̀nà ní ọ̀nà òdì gbégbà sáàpè ní ìwọ tàwọn ọmọ òrukàn àbí ìwọ ti mọ̀lẹ́bí tí wọ́n jọ bí wa pọ̀ mọ́ gbogbo àná la lẹ́bí o anídìílé ìyá anídìí bàbá ìyàwó la kọ síra wa báyìí sáà fi túká àbá àti ìtúká tóníkálùkù kì í ṣe tiẹ̀ lọ́sọ̀ọ̀sọ̀ àbájọ ń àwọn àjọṣepọ̀ kan sì tún wá ń bẹ náà o. táwọn èèyàn gbà pọ̀ náà ni tó pé bínú ọlọ́ọ̀bá náà làwọn èèyàn tó fi ń wá wá nítorí ẹbí ni ọ̀rọ̀ ẹbí ni àgbọ̀dọ̀ mọ́ka fún lójì lójì lọ́pọ̀lọpọ̀ Yorùbá máa ń gbé nǹkan gbà tí ó bá ti Islam wá nítorí bẹ́ẹ̀ náà lẹ́gbọ́n pé ká mọ́ Ebi bì ẹbí ló gbọ́ pé ká má gbàgbé bí wọ́n ti ṣe ń lé wa wọ́n ní kódà ń gbé nínú ẹbí ẹlòmíì ẹ̀mọ́jà parẹ́ o ọmọ àlè ilẹ̀ ló bá sọ wọ́n padà sí ibi tí wọ́n ti fèrè ibi nàmbà wà wọ́n tó padà sí yẹn sáàfà kan bá tún adá sí pé àbí ah, bá ń kọ́ ọ̀nà ẹgbẹ́ ah, náà lẹ́ni amójútẹ́ bí ìmí ọ̀rọ̀ mi ò sàmì ni wọ́n ṣe ń lè tí wọ́n tẹ̀ ṣe égún rárá ẹ̀jẹ̀ amójútó ẹbí tó ìtọ́lọ́ bọ́ọ̀ láti gèrè ayé àtàlùkẹ́ àmọ́ wa bọ́ọ̀ láti bójú olóòlọ́ọ̀ bá tẹ́nìkan bá dìde bí ẹbí kan tó bá rọrọ nípa àtàyè ìtójọ́ lọ́lá olówó ẹ̀rí páwọn ẹbí wọn nígbà tó sẹ́nì kankan bẹ̀ tó dáa fún ní máa rí ìyẹn tẹ̀ tó jìnà ẹ̀rí bọ̀dá àtàbúrò ẹ̀ bọ̀dá tẹ́ àtàbúrò ẹ̀ fẹ́fọ́ bí kan náà ló àbí lọ́kùnrin àtòbí lóbìnrin lójó pọ̀ wọ́n táyé ẹ̀rí pé tó bá dáa fún bọ̀dá ẹ̀ lè mọ̀ lára àbúrò ẹ̀ níbi táwọn ọmọ èèyàn bá gbèsè ayé dé lónìí ẹ̀rí tó tó bá dá afábòwò ẹ̀pẹ́ ò ní rí mọ́ kátó wá sọ ẹbí tó fẹ̀ sọ́lọ̀ máa ń fi wàásù àkèsì ìdáwó ìlú kùrùbà ẹbí tó súnmọ́ gan ẹlòmíà máa sọ pé bàbá kan náà ló kọ́ àwọn ọmọ ìtọ́mọ ìyá kan náà ìgbà táwọn tó bàbá àtìyá papọ̀ tí wọn rojú tó ara wọn mọ́ yìí kọ́ láwọn wá sọ ọmọ bàbá subhanallah wàlà àwọn làwọn àkúwàtà ìlàbílẹ̀ ṣẹ̀ṣẹ̀ báyọ̀ jọ parí fẹ́ńkù sẹ́kọ́ndì skul ni àwọn jọ ṣe ni àwọn jọ ṣe ni ọmọ àdúgbò kẹrẹ́ làwọn náà ọ̀rẹ́ bínú kí ni kọ́mọ ìyá rẹ̀ ṣe tí kọ́mọ ìyá rẹ̀ yìnbọn ni. báyọ̀ ṣe kí ló fà á súnà ọ̀bọ̀ múlò mọ́ wo sọmọ òrukàn tó jẹ́ lẹ́ẹ̀kẹrin àbọ̀kan nínú ẹ̀ ẹ̀rí pé ọmọ òrukàn ráre púpọ̀ ọmọ òrukàn wọn ráre àwọn àwọn tí wọ́n kéré tí wọ́n ti bàlágà tí ó sì sí bàbá wọn láyé mọ́ èmi ò mọ ìhà tíjọba kọ sílẹ̀ táyé ó sì fi tán láàmú ọ̀rọ̀ ọmọ òrukàn láyé táyé yóò fi tán tọ́rọ̀ olùdámọ̀ ti dé lọ́mọ òrukàn náà tẹ̀lẹ̀ nígbà táwọn èèyàn tí ò jọmọ òrukàn tí wọ́n jẹ́ bàbá tí wọ́n jẹ́ ìyá tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba àbíṣẹ́ aládàáni tí wọ́n rójútó ayé fi tí wọ́n kójọ òtó jẹ tí òtó ná tí òtó lò ọmọ tí ò wà lẹ́nu kankan kọ́ ọmọ tí ò ní bàbá tí ó tọ́jú ẹ̀ kọ́ irúgbìn táyé wò láwùrọ̀ lè lò kò yẹ kí ẹmú ní òdodo kọ etí ọ̀gbọ̀n dírú ọ̀rọ̀ yìí. ẹ máa wọ́n mu òru kàn káàkiri tẹ́ ẹ bá rí pé ẹ bá jẹ ó sẹ́kù torí ọjọ́ gbọdọ̀ lè kí á mọ̀ kò pọ́ dandan kí wọ́n wá gbélé yín ẹ kàn kéde àwọn ni ẹ jẹ́ kán bá yín wọ́n mu òru kankan tápá yín ò bá kájú bẹ́ẹ̀ lọ ẹ fún mi lọ́mọ òru kan méjì tágbára yín bá ká ẹ fún mi lọ́mọ òru kan mẹ́ta pípa yín bá ká àyìn ó má jèrè pọ̀ lójọ́ tó ń dọ̀gbẹ́dọ̀ rẹ̀ torípa nàbí sọlọ́lọ́ ọ̀tàrà sọlá ó lè mẹ́ àtẹni tó bá mójútó ọmọ òrukàn láyé láti rí jẹ́nà ọwọ́ pa ìka àárín àtìká lábẹ́ wá papọ̀ ó lè mẹ́ àtẹni tó bá mójútó ọmọ bá ọ̀dọ̀ mi ni ó wà tàbí tí ọlọ́run wá wà lórí ilẹ̀ báyìí lo ayé pẹ̀lú ọjọ́ orí tó pọ̀ ṣé wàá sọ pé tí bísíǹsì tó ti lérè inú tí ò sí iyèméjì ẹ̀ tó ti wà ńlẹ̀ tọ́lọ́ ti sọ pé ẹ bá mi dòwò pọ̀ tó pe àwọn tẹ́tàǹkà ilẹ̀ tàǹkà ilẹ̀ tó pè ní tìjàrọ̀ business ẹ bá mi dòwò pọ̀. àwọn tó yẹ pé tí wọ́n ní òtó nǹkan ọmọ òrukàn tá a sọ yìí àwọn aláìní tá a tó sọ yìí ọlọ́run tó mo sọ pé kì í sá àyà yìí nìkan ẹ̀tún wọn àyà zaka àwọn làápin fún ọlọ́run tó sọ̀rọ̀ wọn bẹ̀ náà tá a bá kàdélẹ̀ ẹ wà sọ wípé ó mọ̀ ku àwọn èèyàn kan tí ó jẹ́ pé táwọn náà bá mọ̀ tún láǹfààní ẹ̀ lè rí mọ́ ayé tí wọn náà bá mọ̀ dáa áyà ẹ̀kọ́ ògùn ọdínú nínú àwọn tó ẹ̀ka mójútó àti sọtẹ́jì àti sọmọ òrukàn tàláì ní làǹsọ yìí àwọn èèyàn sáà ti fẹ́ ní ìsìn tó ń gba five thousand lóṣù ọgbọ̀n ọjọ́ ẹ̀yin náà èrò dáadáa àwọn èèyàn ti fẹ́ ní ìsìn tó ń gba ten thousand lóṣù wọ́n lọ́ọ́ ma kódà bó jẹ́ nìkan ẹ̀rọ dáadáa o yóò sì náà gbogbo ará làwọn èèyàn tán pè ní mọ̀tàkì láì tẹ̀ sígbó ayé ọlọ. mọ̀tàkì àwọn aláìní àwọn èèyàn tí mò ń ṣàpèjúwe wọn yìí aláìní ni wọn ìyẹn ti ten gba five thousand ó ń gba ten thousand àbóláyà ó lọ́mọ ó ń gba fifteen thousand aláìní ni wọn. ìmọ̀rún zakati fẹ́yìn ó yọ láwùjọ ìdí òní rí bí pín sáwùdí lẹ́sí lè yọ zàká ni wọ́n mọ̀ wá ní wọ́n fún láfíríkà kìí pé kò sálẹ̀ níbẹ̀ o ṣùgbọ́n wọ́n lè wọ́n lè satisfy aláìní níbẹ̀ yẹn wọ́n á lè máa wá ní tó sọ̀kọ́ sí láfíríkà bò mí o ṣùgbọ́n ìmọ̀ye ìmọ̀ye mílíọ̀nù ìmọ̀ye bílíọ̀nù zakat yóò gbé kalẹ̀ lórílẹ̀‐èdè tí a sọ yẹ pín tán ìwájú á lọ fún àwọn ọmọ Nàìjíríà náà bẹ̀ nígbà táwọn ẹni tó gbà mọ́ Nàìjíríà mò ń gbọ́ èyí náà ti ń gbọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ìròyìn owó tó kọjá bọ́jẹ́tì orílẹ̀-èdè wọ́n sì ti ń wọ́n ti ń ha fáwọn èèyàn wọ́n sì ti ń gbọ́ àwọn èèyàn nú torí báwọn èèyàn bẹ́ẹ̀ ń ti ayé wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ́ lálẹ̀ wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ owó tó kọjá àti àti ṣe bọ́jẹ́tì odidi táwọn tí ń sìn sọ sì rí kí wọ́n tó sọ. kọ̀ wá sí mílíọ̀nù bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ tírì lẹ́ bá gbọ́ bílíọ̀nù ni wọ́n sọ lẹ́yìn tó wá gbọ́ tẹ̀ lẹ́ bá kọ́kọ́ gbọ́ bílíọ̀nù wọ́n fi tẹ̀lé wọn wá sọ̀rọ̀ bílíọ̀nù mọ́ ẹ̀yin ẹgbà ẹ má bínú ẹ̀yin ẹgbà ẹ dákẹ́ tàbẹ́yìn ẹgbà ẹ lọ sí iṣẹ́ láàbí báyìí. àwọn orílẹ̀-èdè tó lọ ní pé ó dáa ó dáa tí ó dáa mú orílẹ̀-èdè yìí lọ nípa ọ̀rọ̀ táyé ọmọ oní ọgọ́rùn-ún táwọn nípa ọ̀rọ̀ táyé yìí o ẹ wá wọ àwọn oṣìṣẹ́ mùsùlùmí àti báńgọ́rù yẹn ti fẹ̀rẹ̀ yìí káàkiri nípa ojú ọjọ́ ni ni tó sì nọ́mà tó lọ́dọ̀ tí Ọyọ wọn kọjá àlà oruwọ òmúyù lílọ bíbọ̀ wa ó rọrùn àwọn aṣáǹsọ lágbàáyé bòmí wọ́n rí jẹ wọ́n rí mu ọlọ́run bá wa iná ló sì lọ́jọ́ òun lónìgbà ní gbogbo omi ibikíbi tí a wà láyé lórí ilẹ̀ ayé ṣùgbọ́n àwọn àwùjọ àwùjọ àwọn èèyàn àwùjọ yìí wà nù kódà ó wà nù kan tọ́pọ̀lọpọ̀ tó fi ń wá sáwùjọ yìí àwùjọ jẹ́ kan nù nǹkan táwọn òyìnbó náà ń sá wá àwùjọ tó dùn péjì tí èbá tórókò ní àti tìtínà àtọ̀dájú sí mẹ́mẹ́ àtàyè fún ọ̀kànbalẹ̀ tó bá lọ jẹ́ pé ìlú ìbá jẹ́ ìlú fọ̀kànbalẹ̀ sáǹbẹ̀ náà bá kọjọ́ orí bẹ́ẹ̀ ní ìhà bíi lápá lágbàlá ayé ń làwọn èèyàn pọ̀ sí jù tọ́ra nílẹ̀ ó ti fẹ̀ ju ó ti fẹ̀ ju ìhà bíi làwọn èèyàn pọ̀ sí jù pé abẹ́ lọ sinmi àwọn aláìní àbùkátà ká mójútó wọn à ń bùkátà à ń bùkátà ká mójútó aládùúgbò tó súnmọ́ tá ń gbé ìyẹn ni ọlọ́run pè ní wàlìjáàrì ní lùkúrúbá aládùúgbò tó tá a jọ ń gbé òun nìyẹn wàlìjárì ìjúnúbì aládùúgbò tí òun jìnnà àdéhùn ìkẹ́ ọlọ́run ọba wà lórí mímójútó aládùúgbò ẹjí bá ń ṣe dáadáa sí aládùúgbò rẹ̀ àdéhùn ìkẹ́ ọlọ́run ọba wà ìlérí ìbínú ọlọ́run sì wà lórí ẹni bá ní aládùúgbò ẹ̀ lára ìbáwọn èèyàn ni wọ́n kó jáde nítorí wọn ìbáwọn èèyàn ni wọ́n kó jáde nílé nítorí wọn tó bá jẹ́ pé ìnira ló fà lóòótọ́ ìbínú ọlọ́run bẹ lórí aládùúgbò rẹ̀ tí wọ́n ti torí ẹ̀ fi lélẹ̀ tó bá jẹ́ pé ìnira ló fà lóòótọ́ onítọ̀ ń wáyé eré àti kó túbá ní tí báwọn èèyàn wọ́n ti ń gbé ayé wọn ni ẹ̀dá kun níbo lẹ̀ ń gbé náà tá a lè rílé lọ́dọ̀ yín lọ́dọ̀ yín gangan subhanallah tí báwọn èèyàn nìyẹn ilé àwọn yàrá mẹ́fà náà ni àwọn èèyàn ti gbà tán wọ́n dára bá ní wálé fádùúgbò yìí ibi èèyàn là ń fẹ́ gbé àdúgbò ẹ̀ torí bá àrílé lọ́dọ̀ ẹ̀ àwọn èèyàn kan wọ́n sì kó jáde nínú ilé torí wọn kódà ẹlòmíì kọ́lé àdúgbò ti ń gbé ọ̀rọ̀ lọ́rùn torí aládùúgbò torí aládùúgbò anabi wa sallallahu alayhi wa sallam ó ní màláíkà Jibril kò yẹ gbogbo lẹ́ni tí ń ṣe wá àti fún mi tó sì ń tẹ̀mọ́ mi létí nípa aládùúgbò pé mójútó títí débi wípé ó tẹnu mọ́rọ̀ náà mo sì bí aládùúgbò yóò jogún nígbà tá a bá kú ni pé yóò jogún wa níbi tó tẹnu mọ́rọ̀ aládùúgbò dé káta àbànà tó anáwó sáyé wà rí tó mo sẹ́fẹ́ aládùúgbò ó tiẹ̀ wá súnmọ́ yẹn débi pé yóò jogún ni toró tẹnu mọ́rọ̀ ẹ̀ púpọ̀ bákan náà níbi ìsọkó tá a sọ àròsùn sọlọ sọlọ sọ wípé náà ti tàbí òye rà ó ní ẹni tó bá jẹ́ pé ó mójútó kó àtàwọn aláìní ó dàbí ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run ní pàápàá jihad tọlọ́run gangan tó jẹ́ pé irú wọn wọn yìí ti dúró sẹ́ wọn jọ́gbẹ́dọ̀ rẹ̀ kíá bá ó ní ẹni tí máa ń lákàkà lórí opó àtàwọn aláìní ládàá tí wọ́n gbà nù. àbúrò yẹ́ra ó di ọlọ́wọ́ tààrà ó ní wọn àfihàn òun kọ́ọ̀lù ó ní kò dá lójú ó ní mo tún ó ní àfàìmọ̀ kó mọ̀jẹ̀ gbà nàbì tó sọ pé wàkàlùkọ́ ìmì láyà fèrò yóò gbà ládàá ẹni tí yóò dìde tí ṣe náfìlà tí yóò dìde mi tí ṣe náfìlà lé náfìlà wàkàlùkọ́ ìmì láyà àtẹnudígbà rẹ̀ yóò ti túnú náà. aládùúgbò táwa wí wọ́n jẹ́ mẹ́ta nínú ìwọ̀ àdìsá anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam aládùúgbò tí ó ní ìwọ̀ mẹ́ta ó ń bẹ aládùúgbò tó níwọ̀ méjì ó wà aládùúgbò tó ẹ̀kún ní ìwọ̀ kan ó ẹni tó ní ìwọ̀ mẹ́ta ni ẹni aládùúgbò tó jẹ́ muslim tẹ̀tún wájọ jẹ́ ẹbí ó ní ìwọ̀ tó jẹ́ aládùúgbò ó ní ìwọ̀ ọkọ ẹjọ jẹ́bí ó ní ìwọ̀ ọkọ jẹ́ muslim ìwọ tó ti apple ní muslim náírà muslim ìbáde ti gbé jáde ìwọ mùsùlùmí tó jẹ́ ọ̀ràn yẹn lọ́rùn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ó kà fún wa tó bá jẹ́ mùsùlùmí ládùúgbò ó ní ìwọ islam ó ní ìwọ pé ẹjọ́ jẹ́ ẹbí ó sì ní ìwọ kó jẹ́ aládùúgbò náà aládùúgbò tó ní ìwọ méjì òun lẹ tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ẹ̀ ìṣe ẹbí kan náà. ó ní ìwọ̀ ọ̀pẹ jíjẹ́ ládùúgbò ó sì ní ìwọ̀ muslim ni aládùúgbò tó ní ìwọ̀ ẹyọ kan ó ní tó jẹ́ pé àdúgbò ìbágbé ló pa yín pọ̀ ẹ ń ẹbí kì í sì tún ṣe mùsùlùmí òun náà ní ìwọ̀ ẹyọ kan irú aládùúgbò yẹn èyí ó mójútó láti má ní lára torí pé ó ní ìwọ̀ ẹyọ èèyàn ò ní ní lára èèyàn ó sì ṣèrànlọ́wọ́ lọ́wọ́ fún bí tí èèyàn bá lágbára lọ. aládùúgbò tó wá jẹ́ wà ìbìbì wọ́n wà rọ̀ fífò fi a jọ rìnrìn àjò sì dáadáa sí kí Orí wa. àwọn aládùúgbò lórí ìrìn àjò wọn máa gba nọ́mbà ara wọn ṣé ọ̀tá ló fà á tán ti gba nọ́mbà ara wọn pé màá kódà lágbára ọlọ́run tẹ́mi náà bá délé màá pè yín ẹ̀yin náà ẹ̀ pè mí ṣé nígbà tán gbára wọn lẹ́sẹ̀ tán ló fà yẹn so irú irú wà bẹ́ẹ̀ irú ìṣètí bẹ́ẹ̀ wọ́n fẹ́ lọ́dọ̀ múmi ní òdodo. mo rìnrìn àjò kan nígbà tí mo rí pírátíkà áyà yìí lágbọn méjèèjì ìrìn àjò pa èmi àtẹnìkan pọ̀ à ń lọ sí à ń lọ Kánò láti Àbújá. ìgbà tí wàhálà dé láàrin ẹni kejì tèmi tá a jọ ń lọ àtọkùnrin kan tó jáwúbá ẹ mọ ibi tí wàhálà gbàdé torí pé gbogbo tó lọ sọ Ọlọ́run náà àbùkẹ kan lẹ́nu tí ràtà ṣàlàyé fún yín nǹkan tó kéré ẹnu pé ìdìrẹ ẹni gbọ́kàn wáyé ni wọ́n sí gíláàsì ọkọ̀ ọlẹ́bí kan ẹnìkan látẹ́gùn dààmú o ó parí ibi jíjà ti bẹ̀rẹ̀ nù ẹnìkan ní ẹ ti pa ẹ̀ẹ́dẹ̀ ooru mú òun tóun ẹnìkan ní atẹ́gùn ti pọ̀ náà ti ń dààmú òun wọ́n sá bẹ̀rẹ̀ sí àmọ́ àṣẹ wọn sì pé kí wọ́n dákẹ́ o wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú síra wọn ni nígbà tí ẹ mọ ibi títí àti parí tó wá dọ̀rẹ́ padà lẹ́yìn mọ́ sọ pé haúsá ó dáa sí agbọ̀n yẹn yorùbá sì burú sí agbọ̀n yẹn púpọ̀ haúsá yẹn gbogbo bí ṣe ń sọ̀rọ̀ tó le nínú bí haúsá ní sọ ń ṣe fojú ẹ̀ ń ta haúsá púpọ̀ ọmọ tá àtijọ́ ń lọ yìí ọmọ yẹn gbà sílámù ní ó sì parí secondary school ni ìmọ̀ ibi tó ti gbọ́ haúsá òun dáńgá haúsá jẹ haúsá lọ kò sì jọ haúsá kódà kẹta àti bọ́sà náà lówó ọjọ́ náà tá à ń lọ yìí ló bá ló bá dé sí padà láwùsá subhanallah wàláyì ara haúsá ò ti rọ̀ kò sí kódà kò sọjú kálímọ̀ kan lọ lẹ́yìn wa àgbà náà ó dákẹ́ pátápátá ni kò lérò tó pé haúsá tó ní ti bí gan-an bí ò bá tó tiẹ̀ yóò yóò yóò yóò fẹ́ jùlọ bá dákẹ́ àwọn yẹn ti ń là tí wọ́n ń sọ dákẹ́ ó ti tó tí àwọn ò dákẹ́ tẹ́lẹ̀ ibi tó ti wá dákẹ́ nìyẹn àwọn arìnrìn tó dènà díẹ̀ sí arìnrìn bíi wákàtí kan lọ́lọ́kọ̀ bá ya ibì kan pé ẹni tó bá tọ́ ẹni tó bá sin kankan o bẹ́ẹ̀ nìkan ló ti dúpọ̀ àwọn ni ló bá bọ́lẹ̀ àwọn yẹn náà bá bọ́lẹ̀ ibi tó ń ta ti bọ́lẹ̀ ibẹ̀ ní ọkọ̀ bó ti dọ́kọ̀ ń dúró tán lọ́ba wá padà bá oníjà rẹ̀ ó ń dákun nọ́mbà yín kọ́ wàhálà ìlà àbí lọ́ba gba nọ́mbà ó ní òtún ó ní torítọ lọ́run tó bá dé kánò ó ní kó sàbẹ̀wò òun mọ́ ti dọ̀rẹ́ ó tún wá fún business card ó tún sọ bí tó ti ń sẹ́kù nítorí kí ni wọ́n sọ ìdí ẹ̀ wọ́n sọ ìdí rẹ̀ ṣé Yorùbá bọ́ọ̀ ni Yorùbá ti rí láàrin ẹ̀ yorùbá sọ pé ṣé yorùbá mò ń bọ ọsọ ni wọn sọ fún ọ pé yorùbá ni mí ni ìbọn náà ló dùn fi sọ yìí náà nítorí tí ojú èèyàn lè rí tó ó lè má bọ nù nira sọ nípasẹ̀ délé yìí ìrìn àjò nù tó jẹ́ pé wọ́n fẹ́ ká di ọmọ ìyá ara wa ń bẹ̀ bákan náà. ọmọ orí ìrìn wọ́wọ́ alùsáfẹ́rù lẹ́nu yẹ̀jísáàtù bí Cameroon ẹni tí ó kọjá lọ́dọ̀ wa àbódélù wa sáàbẹ̀rù wípé ó wà nínú ìnira kódà ẹlòmíì kése pé kò lówó lọ́wọ́ onínàjò kan ti ń bọ̀ rí tó jẹ́ pé ìrìn àjò nígbà míì kò sí calculate èyí máa wò pé ni pé tí àmọ́ ti lágbára ọlọ́run sí torí àmọye tí mo sọ pé ìdí next one hour tọwọ́ pàdé mi tí òsì ní bíbẹ̀ mọ́ láyé sẹ́pàlù kí a mọ̀ ní ọ̀bọ̀ sí nígbà tí òkú òsì kò sí tó kàn pẹ̀lú tọlọ́run pé insha Allah pé pẹ̀lú ògùn ọlọ́run kó tẹ̀ mọ́ wílé ní èdè lágbára sọ pé pẹ̀lú ògùn ọlọ́run nígbà tó bá gbé wákàtí kan ní ìsìn àdè yìí gbàtẹ́yàn ń kú lábàáwọ̀lù sáńsẹ́ẹ̀tì tó lágbára ń tẹ̀lé lábàáwọ̀lù àbí tẹ̀tẹ̀ ti dé inú ìlú tẹ̀tẹ̀ kọjá àwọn ilé kan tó bẹ̀rẹ̀ inú ìlú téèyàn ò sì ní wọ̀lú mọ́ àìmọye irú ẹ̀ ta ti rí oníràwùjọ yẹn wá ń bọ̀ lọ́wọ́ sọ pé òun ti gbéra láti di báyìí ṣùgbọ́n òun ń wo pé òun lè má lè délé nípasẹ̀ wípé ìyẹn délé lọ́jọ́ náà wípé ọkọ̀ tó ń wọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ló jáwùn yóò sì ti jẹ́ àárín òru lọ́wọ́ báyà ń tètè ń pè ní pé kí n bá a o tọ́lọ́kọ̀ tí ó rí ọkọ̀ tí wọ́n tí ń lọ ọrụ èkó ni òun ò lè òun tẹ̀ fún ọkọ̀ míì ni àwọn kọ́ lọ́wọ́ ní rọ́pọ̀ lásìkò yẹn wọ́n á ìgbé kódà tó di bíi aago mẹ́ta tó súnmọ́ díẹ̀ gbogbo bí mo ti tó orúkọ ti wà níbi general hospital ìgbà ìbámu yẹn náà mo gbọ́kọ̀ jáde tí mo sì lọ pàdé ẹ̀ ó ti fi kí ó sùn mo kò tẹ́ẹ̀lì fún mi. onírìn àjò yẹn kìí ṣe pé kò lówó lọ́wọ́ but kò lè lọ́mọ láàrin nígbà tí ò ní fẹ́ jáde oríṣiríṣi sábàdí ló lè fà á kí ní àjò tó fi lè gé máa yàn ọlọ́run bó ti fẹ́ ká dààmú ìrèlú lọ́ọ́ bí kùmù yìí sóró wàlá yóò fi kùn náà ọlọ́wọ́ fẹ́ nira fún wa. bákan náà irú onírìn àjò míì wà tó jẹ́ pé kò bùkátà owó wa kò sì bùkátà lẹ́jọ́ gbé ó kàn fẹ́ kẹ́ ẹ fàpèjúwe bó wọn ó ti rìnrìn òun báwo lòun ó ti gbà wọ́n tẹ ẹlòmíì lọ́nà ẹlòmíì débì kan níbi tọkọ̀ dájú tó tó já sí àdúrà kan bọ́yọ́kọ̀ bàjẹ́ kò lè ibi tí nira ti bẹ̀rẹ̀ náà nìyẹn àwọn ọ̀sọ̀fẹ́ ẹ̀dàkùn bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ọ̀nà bóòlù àti ìdẹ́kùtọ̀ gbòòrò abáyé omi tá a wà yìí ẹ̀dàkùn gáràjì tí ò sí tí ó sára ó sì ní ẹ̀mẹ́jú òde fún ẹ̀mẹ́ ọ̀sọ̀ pé tẹ́lẹ̀ bá jọ sọ̀ kan tẹ́lẹ̀ bá rọ́pọ̀ àní wọ́n gbogbo tí mo rí pátá tí ń ṣẹlẹ̀ ni mo fi sọ̀rọ̀ yìí mo ń lọ sí ọ̀nà rẹ̀ sàájọ́ kan pẹ̀lú ọkọ̀ làwọn kan bá dúró sí ibi ẹ̀ bá ibi tí express ìtàn ẹ̀sẹ̀ làyẹn parí sí ní wọ́n sọ pé ìwó ìwó ìwò wọn gbọ́wọ́ lẹ̀ mo sì kọjá wọn mo sì wó ìwò lápá abo mo bá padà mo ní ibo lẹ́lẹ́ ń lọ wọ́n ní ìwò ebi ìkọlẹ̀ ti rọ́pọ̀ wò àpẹẹrẹ kan nù wọ́n ti lò bí wákàtí méjì bá ṣe ń sọ fún mi mo ní ìwò tẹ́ ẹ mọ bí báyìí báyìí ọ̀nà àwọn òdélẹ̀ rí pé ẹni tó jáwọ́ kọ́dọ̀ ọlọ́kadà kan ló bí àwọn wábí àwọn òrọ̀kọ̀ wò mí ọlọ́kadà náà rí ló tún sọ bẹ́ẹ̀ fún yín wọ́láì làbí bí ìfikọ́rọ̀ yẹn mo dé àpò burú wọ́n mọ̀ jẹ́ pé wọ́n tún rìnrìn ní ìjọba sínú ọkọ̀ láti bẹ̀ ìparí ìlú lápá lọ parí ìlú ní kọ́nà ibi wọ́n lè lò láwọn màá tẹ̀ gba àdìsí mò ń lọ́rọ̀ padà wọn ti lò tó wákàtí méjì bí yìí mo rò àlù kan gangan ò tẹ̀ wá gbọ́ pé ìwò làwọn eléyìí pè lóòótọ́ yẹn lè gbàbẹ̀ ẹja sí ìwò bọ́ bó ló ti rí ọkọ̀ wọlé ná ìwò tó wà àwọn kan bẹ́ẹ̀ yẹn a máa ṣẹlẹ̀ wọ́n fẹ́ ká tó mójútó tí kọ́lọ́mọ sọ àwọn náà dẹrú àwọn ọmọ ọ̀dọ́ wa àwọn ọmọ bí agbàtọ́ àwọn ọmọ tá a gbà síṣẹ́ àwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi dórí àwọn nǹkan ọ̀sìn wọ́n fẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni tí wàá rè ò bá dáa sáwọn ẹrú kò ní wà lè jọ́nà láyé kòlò lè jọ́nà ta sẹ́yí alìmẹ́lìkà ẹni tó ní dáàfihàn sábẹ́ ẹ̀kápá ẹ̀ àbí dáàbà sábẹ́ ẹ̀kápá ẹ̀ tó wá ń lò wọ́n lòkulò tí ń ṣe wọ́n ní ṣekúṣe kò ní jọ́mà lè jọ́nà o sallallahu ta'ala alaihi wa náà wá parí gbọ́lọ́run ayà ìpé ọlọ́run nífẹ̀ẹ́ máa ń kí ànà mọ̀kútà láǹfàkọ́rọ́ tí máa dá ọyàn tí máa fìyàn dá ọlá tí máa fẹ́kẹ̀yìn òun máa bọ́ ṣe tó ọlọ́run ní kò sí ìfẹ́ kò sí ìfẹ́ wọn lọ́kàn òun bá yọ ìfẹ́ rẹ̀ ìfẹ́ ẹnìkan lọ́kàn ẹnìkan tó náà nífẹ̀ẹ́ wọn torí ìṣesí kan ìdàkejì rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni pé ìbínú ọlọ́run bá bẹ lórí wọn. wọ́n ní kí ló fà tọ́lọ̀ fi dákọ̀ ròyìn méjì yẹn wọ́n ní ròyìn méjì yẹn alẹ́sìyàlù wàlfọ́kàn ìdí túmọ̀ sí gírímákàì onímọ̀ sọ àwọn tó bá gbàròyìn yẹn ní mọ̀ sọ wọ́n di ẹni tí àwọn èèyàn míì kan jọ ń gbáyè kí tí wọ́n ibi nítumọ̀ lójú wọn kò sí tó kàn wọ́n pẹ̀lú opó kò sí tó kàn wọ́n pẹ̀lú ọmọ òrukàn kò sí tó kàn wọ́n pẹ̀lú ọmọ orírìn kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹni tí òrìjẹ tí òrí mu kódà àdìpọ̀ kí wọ́n ṣàánú wọn wọ́n dùn fún ọ̀gbẹ́ni wọ́n lè sọ pé ẹ̀ tó máa sanwó kan báyìí o kò sí nǹkan kan tí wọ́n sì ṣe fún wa ní free yìí abẹ́lé náà gba àwọn ìjọba sásìkò nàìjíríà kíyèsí torí pé owó yẹn tí wọ́n rè jọ tó jẹ́ owó ilẹ̀ bàbá gbogbo wa àti ìtàngbà lọ́wọ́ wa tí wọ́n dákun torí tọ́ lọ́n táwọn náà rántí jọ́gbẹ́ lọ́rọ̀ kí á mà kí wọ́n fi ṣàánú aráàlú yìí àrí tíjọba sì ṣe lọ́fẹ̀ẹ́ báyìí àbí máa lọ títù lọ́fẹ̀ẹ́ àbí ma ka ẹ̀kọ́ lọ́fẹ̀ẹ́ gbogbo lẹ́bù tá a wà pátápátá kò tí ì síbi tó pọ̀ jù fún wa láti ka ẹ̀kọ́ lọ́fẹ̀ẹ́ up to the to the degree level ọlọ́run ti ní akọjá bẹ́ẹ̀ ní rìsọ́fíìsì wa lórílẹ̀‐èdè gbogbo ẹni tó bá jẹ́ ìjọba ìlànà pèsè àkéèsì ìjọba stéètì ti kápá ẹ̀ sẹ́yìn náà ó fi mà lọ́rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ẹ máa ń gbọ́ bílíọ̀nù wọ́n gbé báwọn kan pé ẹbí tó wá kù bílíọ̀nù wọ́n gbé báwọn kan pé ẹ lọ́ọ́ fi ra nǹkan jà bílíọ̀nù wọ́n gbé báwọn kan pé ẹ̀yẹ ságbà ẹ̀ àtúnmọ̀ ojú sí ìgbà mi ẹnìkan ní 5 million 5 million ó ti lọ sí stéètì kọ̀ọ̀kan mo gbọ́ yẹn ni o bẹ́ẹ̀ bá bí mi mo gbọ́ ọnu pẹ́ẹ̀sì ní èmi kọ́ mo ní mídíà Nàìjíríà gbogbo anájọ ń tẹ́tí bọ́ ni ṣùgbọ́n wọ́n ti sọ ẹni tó tọ́ lẹ́nu ọmú ọlọ́run sì ráyè ti lọ sí stéètì kọ̀ọ̀kan wọ́n ti gbà á wọ́n ló kù tírí tírí bílíọ̀n pírẹ́sì nàìjíríà ló gbé ṣé ẹ torí náà pé kẹ́ ẹ lè ṣe ti wá wọ́n ní wọ́n ti fẹ́ kọ́kọ́ gba billion times thirty six states tó wáyé pé ọmọ orílẹ̀-èdè lábẹ́ fi sàánú ńkọ́ tó wáyé pé kankan tó ọmọ orílẹ̀-èdè tó jẹ́ àǹfààní fún ọmọ orílẹ̀-èdè àtìgbáyé gbádùn wọn lábẹ́ fi ṣe ńkọ́ tani òní tani òní tani òní tani òní pínpẹ̀ ìyẹn wá kéré gbàmí ẹ̀kọ́ wa máa gbá wọn ó ti dọ́là lẹ́ bá gbọ́ bílíọ̀nù náà lẹ́tù gbọ́ ó tún kò ní náírà twenty twenty billion US dollar kan twenty kìíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ kó wó wa iná sì ni àà subhanallah wàlà hawla wàlà quwwata illa billah arọ àwọn táwà nípò tí wọ́n mọ̀ ní pé kullu man alẹ́ àǹfààní ayé òtún àti ogun ẹ̀sìn gbẹ́ńbẹ́ ìmúni di ìsọnidẹ̀rú ayé pẹ̀lú gúláàsì òlélẹ́yìn àwọn olùmọ̀ sọ pé ń ṣe tó jẹ́ pé ẹ pa àwọn èèyàn dẹrú wàkọ̀dù wàhálà òun àhàrà ọ̀rọ̀ tó sì jẹ́ òbí wọn bí wọn ẹ ti sọ wọn dẹrú ayé ní tipátipá pé wọn ò wọn wọn ò wọn ṣe ìdẹ́ ẹ̀kọ́jọ wọn kan tó kọ́ nìyẹn ni ẹ millions ẹ ti billions tó kù nínú orí ilẹ̀ wa yìí ní Nàìjíríà ibi tí ọlọ́run bá pọ̀ tó tó pọ̀ dé bẹ̀ tí ẹ bá gbọ́ pé gómìnà kan àbí pírẹsidẹ́ǹtì kan wọ́n ti jẹ̀jọba run ọjọ́ tá a bá búra fún ìjọba míì tó bá wọlé bílíọ̀nù tí ó sì tún wọnú àpòjọba lọ́jọ́ yẹn gangan náà wàláhì làbí tẹ́rọ ni jama nínú rìsọ́lùsì orílẹ̀-èdè iṣẹ́ kíjọba kan sọ pé òun ò bọ́wọ́ lápòjọba o tóun gangan ò sì mú náírà kan wá that very day tí fún tí ń sọ̀rọ̀ yẹn ti wọlé sákòjọba nínú gbogbo ibi rí nínú gbogbo tó jẹ́ ti federal àti ti state ṣé bẹ́ẹ̀ lórí gbogbo ayé ìjọba mi ń dààmú láyé lóòótọ́ gidi ìjọba orílẹ̀-èdè bòmí àwa ará àwọn ìjọba míì tó to pé nǹkan tourism kákan lọ kábùrọ̀ nǹkan rìnnà lórí ilẹ̀ nǹkan rìnnà lórí òkè ni wọ́n fi ṣe eh, tán tán bẹ́ẹ̀ mọ́ ní nǹkan míì tó tó bí àwọn míì ọ̀gbìn ní tiwọn ọ̀gbìn gbogbo tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé láwọn ìlú kọ̀ọ̀kan tó hàn jù pé nǹkan ọrọ̀ ajé wọn ní àbí àwọn tó jẹ́ pé ọ̀gbìn ni ó hàn jù ní ọrọ̀ ajé wọn tí wọ́n sì fi náwó náà fi ń ṣèlú wọn ẹ rí i pé gbogbo ẹ̀ làwa wá ní pátápátá ọ̀gbìn lábẹ́ bẹ̀rẹ̀ ká fún pé àbẹ̀ abúlépo tí wọ́n ti fọ́gbìn ní àlépo olówó lájẹ̀ láyé tàbá serious tó á pé ìrìnà ìgbòkègbodò ọkọ̀ òfurufú nàìjíríà ò tẹ̀lé ọ̀kan mọ́ nàìjíríà ò ní flight ẹ̀yọ̀ kan mọ́ èmi náà mo bá flight nàìjíríà díẹ̀ láyé tó yẹ pé ẹ rí i pé lórí àìsí nàìjíríà ló wà mẹ́ orúkọ nàìjíríà ló ti wà mẹ́ kò tẹ́yọ̀ kan mọ́ ẹ wo ti tóbi èyí tá a wọn lẹ̀ tó jẹ́ pé ju lọ àwọn plane lórí tí ẹ rò pé ṣé kìí ṣe play náà lélẹ́yìn ni gbogbo àwọn nǹkan yẹn ó ti lọ èyí táwa pẹ̀lẹ́pọ̀ orí náà ẹ wo tójú wa ń rí ní ẹlẹ́pọ̀ dé yìí tí wọ́n bá fi fẹ́ dààmú ayé tí fẹ́ dààmú ọmọ orílẹ̀-èdè yìí ó kọ̀ gbẹ́sẹ̀ lẹ́pọ̀ náà mo fi jẹ́ ọlọ́run pé kọ́lọ́run mọ́ sí wa ní ẹrú ayé o bọ́rọ̀ ilé kó bá kún báyìí sọ pé àríjẹmọ àrígbà rówó gbà yìí ẹlò everybody ó gbàgbé gbogbo sísẹ́mù yóò ti dàrú gbogbo sísẹ́mù ti dàrú bí ọkọ̀ òsì ẹ̀ lọ mọ́ machine ò lọ mọ́ àwọn nǹkan tá a máa ń dako sí jẹnẹrétọ̀ ò rẹ́pọ̀ mọ́ gbogbo sísẹ́mù ẹni tí gbogbo ẹni ń yarí pé ànígbà ni oníkàtúntò sì máa sọ̀rọ̀ míì sísẹ́mù ti dàrú pátápátá torí epo. níparí ẹni tí ń ṣòwò nínú wa aya ìbáwí ẹni tí ń ṣiṣẹ́ ìjọba aya ìbáwí bàbá tó bímọ tọ́lọ̀ fún lọ́mọ aya ìbáwí àti ìyá tó bímọ ẹnì kọ̀ọ̀kan wa ni wọ́n fẹ́ ká mójútó sábà jẹ́ olówó bọ́ọ̀ láti gbé torí tọlọ́run bọ́ọ̀ láti sòótọ́ ń bẹ̀ sábà jẹ́ oníṣẹ́ ìjọba bọ́ọ̀ láti sòótọ́ ń bẹ̀ Ah, ìjọba ògbà wá síṣẹ́ ìwò ògbà wá síṣẹ́ ìjọba náà gbára síṣẹ́ tán àbáyàn lọ́fíìsì mọ́ lágbájá ń kọ́ ìsìnọ́sàn sí ó ti lọ ó ti lọ bísíǹsì ọlọ́sẹ̀ kan ó ti lọ tọ́lọ́sẹ̀ méjì ẹ lọ Àbújá lọ yẹjú ìwé kan ìsìnọ́sàn sí ẹnìkan ó sì dìlé yín owó tẹ̀ fẹ́ ní lábújá yìí sì ná ẹ̀sùn tẹ́lẹ̀ yẹjọ́ tẹ̀ fẹ́ sùn torí pẹ́ nìkan ò sí lórí sí i. bẹ́ẹ̀ náà làwọn àyẹ̀wò afẹ́rẹ́tẹ̀ wo tó lo ẹ̀kọ́ wá bàjẹ́ pátápátá ibi ẹ̀kọ́ ló wá bàjẹ́ sí jù ibi ẹ̀kọ́ ló wá burú sí jù bẹ́ẹ̀ bá wo àwọn ayé tí ó sọ káàkiri lónìí ẹnìkan sọ pé ọ̀gá kò yé wa ó ní tí sọ tẹ́lẹ̀ táwọn ní òye náà ló tún sọ ọ̀gá kò yé wa ó tún repeat the same thing nígbà tó yá lónìí bá ti sọ fún mi náà nìyẹn ẹni ẹ̀ lọ́wọ́ bí bẹ́ẹ̀ ni bàbá ti ń bímọ tàbí àbí tán iṣẹ́ wò lámúṣe lórí ẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wọn la kọ́ rírìn wọn lójú ọ̀nà tọ́lọ́run bọ́lá bá fẹ́ lórí ẹ̀ ọ̀nà wọn jìnnà sí nǹkan tí ò bá tọ́lọ́run bá ya ọ̀rẹ́ báwo wọ́n ṣe wọ̀sọ̀ láti ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ láwọn tí wọ́n ń wọ ìdí òdá tó jẹ́ pé nígbà tí wọ́n jáde tán ni wọ́n ń wọ̀ àwọn eléyìí mọ̀ tó bẹ̀rù ọlọ́run àwọn tó jáde bẹ́ẹ̀ láti inú ilé bàbá wọn àti ìyá wọn kọ́ tó jẹ́ mùsùlùmí wọ́n pọ̀ rẹpẹtẹ mílíọ̀nù ni wọ́n àwọn kan máa ka sínú báàgì wọ́n wọ́n ń tàní àwọn eléyìí tó bẹ̀rù ọlọ́run bàjẹ́ torí náà ẹ jẹ́ ká tají sáwọn àlámọ̀ rí àwọn wọ̀ mẹ́wẹ̀ẹ́ wá nìyẹn wàkóso àlàyé ìsúfà ha ikùn ẹni bá ń gbógun ti àwọn nǹkan wọ̀nyí kọ́mọ̀ jẹ́ mímúṣẹ lórí ilẹ̀ àwọn ilé rẹ̀ ká kọjú oru sí ojú oru bí ti báwo kárí pé àtò ah, ń gbọ́ torí èmi mo lẹ́sìn ẹ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé lẹ́sìn ẹ wọ́n jò jẹ́ pẹ́sìn lẹ́ẹ̀mọ̀ tẹ̀rì ìkọjú oru sáwọn òbílẹ̀ jẹ́ èèyàn ni pé kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé lẹ́sìn níta bá gbé ní tí ò bá bá tọlọ́hún mu ẹ sọ fún ọ pé kò bá tọlọ́hún mu eléyìí ò ní túmọ̀ òfò kò gbé mu èèyàn ẹ máa sàlẹ̀ fún akọ́ ilé yorùbá ọmọ lọ́wọ́ àbí kò sì bá tọ́lọ́wọ́ bá níbi gbogbo tí wọ́n bá gbé dé káfí máa rántí àwọn tá a pè ní àmọ́ ẹ̀nà tọ́lọ́wọ́ bá ní a ti gbé ẹrù rẹ̀ fúnra wa yìí ká máa sọ wọn ká lè bá jèrè púpọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá nígbàgbọ́ ìjẹ́ àmọ́ wà dáńjú mílíọ̀nù àbá káfí làkó mi yọ ọlọ́run ọlọ́run bá kọ́mọ́sá gbà fún wa bẹ́ẹ̀ اللهم اكو جاجر ايات القيامه اللهم ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أهم أوزة الدين اللهم عليك باليهود والنصارى وخلفائهم وأنصارهم ضد الإسلام والمسلمين اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا برحمتك يا أرحم الراحمين ويا أكرم الأكرمين اجعلكني إبلون دادا دعاء النبي يوسف النبي يونس عليه السلام كما سي ترى دعاء كما سي نبغى تسورو بعدين النبي وصبيكم صلى الله عليه وسلم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إن لا دعاء bẹ́ẹ̀ náà ni gbọ́dọ̀ ọlọ́run kọ̀rọ̀ bá náà akṣifọ̀ annalẹ̀ àdába má jẹ́ kíyà má jẹ́ kíyà ò jẹ wá má jẹ́ ká dààmú má jẹ́ ká fìtínà má jẹ́ ká ráre má jẹ́ kí làásìgbò sọ̀kalẹ̀ bá wa má jẹ́ oyọ látàbẹ̀lẹ̀ àwọn àdúrà àti àwọn àdìgáà tí a pè wá sí àkéèsí ẹ̀ nínú ẹ̀sìn tá a bá kójọ báyìí fún nǹkan tó yẹ ká kójọ lé lórí bí sọ láti júmà àbáwọn àkójọpọ̀ míì tó bá ìsìláàmù mu àtìgbà tá a bá wà láàyè ara wa kọ̀ọ̀kan fúnra wa ẹja máa rántí bẹ ọlọ́run ẹjẹ́ àmọ́ ìyàwó kan ń rọkọ̀ onítọ̀ ètò ọlọ́run sí ni àwa ń ṣàdúrà níparí mú ẹjẹ́ àtún abẹ ọlọ́run dìgbẹ̀dìgbẹ̀ tí ń rọ̀ tí ń fì lókè kọ́lọ́n mọ́jọ jalè wà lórí ìtínà ò dáa wọ̀lá ìbìtínà ò dáa làbá tó ṣàdúrà làbá ṣàdúrà fúnra wa tán àtúnṣàdúrà fún orílẹ̀-èdè wa mẹ́ẹ̀ ẹnìkan míì tó tún jẹ́ kò kí mo ní kámọ̀ bẹ lọ́hùn kọ́lọ̀ wọn máa sàánú wa kó máa là àwọn sí problem oníkò sáà kó kárí ìtò ń wí ọ̀dọ́ ṣùhárẹ̀lá oníkà hàmà kó kárí àmúnisọ̀ wá rí tí wọ́n ń wí ìbọn oníkàn àwọn tí fún wọn ti gbà àwọn tí ó hàbọ̀ fún kan lọ àwọn ti ìbọn ò lè ẹ̀ àwọn tí wọ́n fìbọn sí wà àdúgbò apagbó lọ́wọ́ àmọ́ bẹ lọ́hùn à ń rí àpẹẹrẹ fìtínà tó dìgbà tó bá wá bẹ̀rẹ̀ ká tó máa bẹ lọ́hùn à ń rápẹẹrẹ ìdààmú kódà gan-an bí tó dé dúró lónìí tá à ń sọ̀rọ̀ yìí àánú ọlọ́run ni àánú ọlọ́run àtàtìlẹ́yìn ọlọ́run ni gbogbo àwọn tí ẹ̀yìn bàbá wa máa ń sọ pé pàtàyàn bá bá lé wọn ní wọn ò bẹ̀gbà wọn ò kọ̀ kílé oṣù láìláà àwọn ń bẹ

ọ́sà délé kò sáàsùn títì títì náà bá dé ó kọjá bẹ́ẹ̀ gbogbo àti fẹ́ kó dàrú ọlọ́mọ kùn ọ lọ́wọ́ Allahumma farriq jam'ahum wa shattit shamlahum Allahumma farriq jam'ahum wa shattit tí máa nǹkan ó dàrú àwọn ni ojú ó dàrí lórí àti tóbi sọ ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإنسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروا على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم غفر الله لي ولكم